كل بدعة ضلالة كل ضلالة في فقط بالله السلام عليكم ورحمة الله وبركاته. Thank you. Ọlọ́run. Orí ọjọ́ ìjọ Ọlọ́run. Agbára àgbàlagbà ìṣàkóso ìlọsọ̀rọ̀. Gbogbo ọjọ́ àṣàrò. Gbogbo ọjọ́ àṣàrò ọ̀rọ̀ wa. Oṣù Ìjọba.

Kalau aku ini, kalau kita berdosa, boleh. Kalau aku ini, kalau àtẹ̀yìn. Ẹgbẹ́ ní ọ̀rọ̀ àwọn èdè yìí, ìdájọ́ yìí, ọ̀rọ̀ ọlọ́run bá ń sọ ní ọ̀rọ̀. Gbogbo owó gbogbo ìrẹ̀ ní ìtàn. Táwọn ọ̀rọ̀ ọlọ́run bá ń gbé òṣèlú tó ń tọ́lẹ̀ pé láti fi ya ẹ̀sùn wọn ọba lórí rẹ̀. Ọ̀pọ̀ wọn máa ń bá sí wọn. Iná ń gbàgbọ́ ọba wọn. Àtọ́jú bá kó wá yìí ibẹ̀ ní ọlọ́run وأن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يميز الله الخبيث من الخبيث اجعل الخبيث بعضا على بعض فيقوم بالله من الشيطان الرجيم

فقاتلهم حتى لا يزول فتنة ويكون فقاتلهم حتى لا يزول فتنة ويكون الدين كله لله فإن ذهب فإن الله لا يعلم الغيب وإن تولوا فاعلموا أن الله مولاكم إن المولى ونعم النصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله القدير والمجيد ويجعل الخبيث فأخذهم عذاب فيأخذهم الجبين فيجعلهم في جهنم أولئك هم الخاسرون ليرضى الله القبيل من القبيل ليرضى الله القبيل من القبيل الله قلبي ثم بسجود ذاتا قال ما جاء الله pàtàkì jùlọ àwọn tó ń jẹ́ ìmọ̀lẹ́bí ìlú títí sáà sí nínú wọn tó ti wá kú lọ́dọ̀ àwọn tó jẹ́ mùsùlùmí. ọmọ mi láyé ẹni ní ìgbàlọ́ ní ìgbàlọ́ ọmọ rẹ̀ ní ọlọ́mọ ọ̀hún ọlọ́ọ̀bá ní ọ̀gá ẹ̀rọ jẹ́ gbogbo wa. tó ti jẹ́ pé yóò mú àtẹ̀yẹ̀dé ìlànà ìlànà ọ̀rọ̀ bíi. Gbogbo bá tẹ̀ sí iṣẹ́ ọ̀dá tó mú jáde nínú àtọ́jú òfin tó dá tó jẹ̀wọ́ra eléyìí òfin dáadáa. Ìṣe lélẹ́yìí. Wọ̀lẹ́ ìṣẹ́ ńlá ọ̀pá Nígbà tá a bá ti mọ̀ pé ìrìnà ti kì í, òun lágbájá yìí, a ti mọ̀ pé ìrìnà ìrìnà ìrìnà ìrìnà ìrìnà ìrìnà àsòkò. Ọlọ́run náà láwọn mọ̀ náà ti kí náà bá ti ìdílé wọn náà náà kàkiri. Èsì ńlá wọn náà. Ọlọ́wọ́n bá wa wọlé jì áná. Ẹ̀yẹ̀dà alẹ́ ọdún yìí tàkà àpọ̀ owó ẹ̀wọ̀ àlá. Ṣé ìwà gẹ́gẹ́ àwọn tí ọ̀dà àwọn àbàjẹ́ àtàwọn tí wọ́n dá bí ẹgbẹ́ wọn náà ó dùn wá ṣàkóso. Olórí wọn yóò jọra wọn láyé ẹ̀sùn wọlé òní bí ìbá ní òun dáadáa ẹ làwọn tó ń jẹ́ mùsùlùmí sí nínú àbá jẹ́ mùsùlùmí ẹ àlẹ́rìnà ìrùsìrù àlìsílá wọ́n ti àfihàn islam lọ bí mùsùlùmí wá ọ́ báyọ̀ bá jáde ọgbà tó bá dábì tó máa ń ta àwọn ọkọ̀ lọ ọ̀dọ̀ ẹ̀ bàbá ọmọdé láti èyí ò sí ìtura ní òkèlè lọ. bá fi wọn ṣẹ́gun láti ní ara àti àwọn gbèsè rí àtàwọn mọ̀tòlá kan náà ni wọn ẹ̀ ń pe lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn gbèsè wọ́n máa sábà sọ̀pọ̀ dá náà ó wà máa láwọn ọmọkùnrin tó bá dé wàhálà wọ́n ní alákatá bẹ̀rẹ̀ ọmọ bàbá ní ìgbà tó bá sọ ìbàjẹ́ tó kọ àwọn sọ̀rọ̀ ẹ̀ ìlú nínú àwọn mùsùlùmí tó ń pa wọn jáde ní àwọn onílé sára yìí ẹ̀ àwọn kékeré àti kòkòrò àti kékeré àti nàkìlì wọn àti wọn àti ìjọba náà. Báyọ̀ ni kí wọ́n fi Ọlọ́run ọba wá pa ìjọ méjèèjì yìí tí wàá pàrọ̀ papọ̀ wọ́n di kan ọlọ́wọ́ pàrọ̀ pọ̀. Pẹ̀lú ẹgbẹ́ aláwọ̀ àti pé àti pé bí wọ́n ọlọ́wọ́ padà sọ ọdún kọjá náà ni. Pẹ̀lú ẹgbẹ́ aláwọ̀ àti ìfẹ̀wọ̀n ìyọ̀kọ́ ìyẹ̀wò ìyá ìfẹ̀wọ̀n ìyọ̀kọ́ ọlọ́run ní wọ́n ní àwọn olóńgbò àlùkàtà tó yẹ kó ó sọ́ọ̀tì lẹ́nu bá wọn nígbà lágbàdìyà ó sọ́ọ̀tì àtẹ́kẹ̀rẹ́ sẹ́ni tí ó gbọ́dọ̀ lọ́jà lọ́jà tó ń tà tí ò ojú owó ààbò tí wọ́n ní àwọn tó kó owó òṣogbo ọlọ́run ní padà bí wọ́n ti padà. àbẹ́ńtó lọ léèrè ó pé ààrẹ lọ́wọ́ ó sì wá ó sì wá tó bo owó lóko ẹ ó bo owó lóná àdéhùn tó bo ó lè padà ṣàkóso ara rẹ̀ abẹ́jọ́ tó kò láyé ẹjọ́ tó lè lè ẹjọ́ bá ti láwọn kan fi kú kọ́tọ̀ tó tó kù. àbí wọn bẹ́ẹ̀ tí ẹni tó ìlà pẹ̀lú àwọn apákan náà àbùkù ọmọ ìyá rẹ̀ ló fi ẹni pàrọ̀ ìlà àwọn àbùkù ìlà tó ọdún sí wọn àwọn àbùkù ìlà ti wọn lọ́wọ́ náà tó ń dúró ní bí wọn ilẹ̀ kó ìlà wọn ká ẹni ìkòrò wọn lọ́wọ́. ilé ọba máa ń pè mú náà tètè. àbáwọ̀dé pé àwọn kòkòrò ní ìkòkòrò ní wọn nípa wọn fi ìtòlú bọ́ọ̀rù nípa ìgbésídé bẹ́ẹ̀ bá wà bẹ́ẹ̀ bá wọ ó ti gbé kánú mọ́ra olówó tó fo àwọn báyìí tó fo irú wọn òun àwọn ọmọ ilẹ̀ tẹ́lẹ̀ àwọn kó sínú wọn olùwà ní ìgbà wọn kó tó lè bẹ́ẹ̀ rí òun bẹ́ẹ̀ ìgbà wọn kó lè kọ́ àwọn ọmọ ìgbà wọn kó lè kọ́ Ìbáwọn àwọn India ó pọ̀ sí àwọn ìṣẹ̀lẹ̀ àwọn wọ́n lè lo ìṣẹ̀lẹ̀ pé àwọn ìlú náà wọ́n láwọn ìlú náà à ìbá ti ra ìlú náà ló ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti fi láwọn ìlú láàbí ká òun náà wọ́n ti lò lọ́wọ́. Ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ló ti kú náà. Nígbà táwọn náà fẹ́ sanra wọn, àwọn náà fúnra wọn ló kọ́ tó dáa. Ìtumọ̀ tún bí túbí ti wà ti tẹ́. Àmọ́ ìwé táwọn èèyàn ń tó ní nígbà náà túbí èyí ṣe jẹ̀mọ́ àtùn èyí ṣe jẹ̀mọ́ kankan lásìkò yẹn bí àwọn jẹ̀mọ́ yìí ju wọn ká. Ṣé o ní ìrọ̀ yìí? Ṣé o ní ìrọ̀ àti ṣé o tó dájú bí ìlú ẹ̀yìn? ó ti gbàgbé wá iná kakílà pé tó kàwọn afá tó ní ẹ̀mí ó lè wà kò ní yó ẹ̀hẹ́ kò sí gbé. Tọ́ba ti kà á bẹ́ẹ̀ ẹni lè fi àwọn ibi láti àwọn ìlàkà yìí yóò ní ẹ̀kọ́kọ́ wọ́n ti àfihàn súnbí wọ́n fi yẹ kí àwọn afá tó ní ẹ̀ náà ó lè wọ́n náà mú kò ní yó ẹ̀hẹ́ kò sí gbé. Nígbà táwọn sọ yìí, wọ́n sọ àwọn sọ́kúrà ṣe fi àwọn ilé tí wọ́n ń ṣe yàtọ̀ sáwọn mùsùlùmí. ó kọ́ tó fẹ́ àwọn ń bí àwọn èèyàn lókùn wọn ní ṣúbí nígbà tó rẹ́ wọn bẹ́ẹ̀. ìjọba dájú bí ilé àwọn ilé olórí wa ní ìkànnì lọ́wọ́ tó bá kó kàmí ìsinú nítorí wọn ní ẹ̀ka. láti àwọn táwọn sọ láti àwọn sábẹ̀rẹ̀ ará àwọn fẹ́jọ́ fún mi wọn tọ́jú wọn sún bí wọn ò lẹ́ka wọn ò sí lẹ́ka wọn èso ní ibi tó lọ́kọ̀ ọ̀sùn nílẹ̀ lọ́wọ́. ìdí méjì ló ló sọ̀rọ̀ ní ìdí alákọ̀ọ́kọ́ ìṣe mùbálàgọ̀ ṣe ìdánilẹ́sọ̀lá. Mùbálàgọ̀ ó sì ṣe mùbálàgọ̀ yìí á gbé wọn bẹ́ẹ̀. Ní àwọn ti ẹ̀yọ́ náà bá dé ògbó owó. Bá àwọn olóyè wọ́n wọ́n ní àwọn ọmọ ẹni látara bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ó lè ní Súnfí, wọ́n ò lákọ̀ọ́ kan tó ṣe tó ṣe sọ́mọ ń wọ̀ ìyàwó ń sọ ọgbà lójú ìgbà tó ti rà àbá ìyá sọ rèé àwọn àwọn òwe rẹ àwọn tó wọn kọ ìgbà náà bí àwọn aṣọ tí wọn ti látara irun àbùkàn wọn wọn fà fi ti aṣọ rẹ sí ọ̀dọ̀ wọn nígbà tó ti rà lọ́dọ̀ tó ti kókè lọ́dọ̀ àbùkàn wọn wọn fà wọ́n ti ṣe lẹ́sàbọ̀ ara wọn ó yàgò tó ti dáná. àbáwọn ilé ìṣẹ́ ní àwọn náà lọ́wọ́ tààlà wọ́n gbìyànjú bọ̀ láti gbá gbé wọn. àwọn ti tún bíjà wọn sọ̀rọ̀ ní pípa wọn gbé ilẹ̀ tó ti ń rí ta wọn pé àwọn látara sọ̀ sí ìlú pé àwọn ti yọ àwọn sọ̀ sí ìlú pọ̀ àwọn tí wọ́n máa ń lọ àwọn ẹ̀dá ọlọ́ọ̀ ẹgbẹ́ mi yọ ọmọ wọ́n ti ṣe sí yàrá ọ̀sán àti iṣẹ́ àtúnyọrí pé ẹgbẹ́ àwọn tí wọ́n lù sí tẹ́tẹ́ wọ́n lù sí náà tó fura wọn mùsùlùmí kọ́dà tí wọ́n fura wọn ní wọn náà tí wọ́n fura wọn tó kọ́ fẹ́ dá pé àwọn làwọn mọ́jú láyé wọn lè mọ̀lọ́ sí ẹni pé ẹnìtẹ̀ ní kéde lórí àdúsùlù tàbí ẹni bá sí wọ́n ti dàrú àwọn ẹni bá sí àtọ́bá ló bẹ̀ ṣé wọn ọ̀kúrú tọ́bá ní káwọn mẹ́fà kù rẹ̀ kò ní jẹ́ tó bí pé àwọn jẹ́kẹ̀lé yìí sòfin jù. ó tún yá ó tún ṣe sà ẹtí bá ti jẹ gbogbo ẹni tí bá ti lọ rí gbogbo ẹ. ìtọ́jú tàbí ọ̀pá ọ̀ wọn ni àìlè yìí nígbà tó lè yìn wọ̀ tó bá ti jẹ kí wọ́n sọ́ọ́lù. sọ̀fin yìí ló pe láwọn yẹn òun ọlé ògbà kúbí lọ. wọ́n ní à wọ́n ní láyà àlàmọ́ hálù tó fà wọ́n sọ̀rọ̀ sẹ́ni lójú ayé àti Muhammad àwọn hali tó bá yìí òun làwọn mùsùlùmí tó jẹ láfíríkà tó wọ orílẹ̀-èdè tó wọn ń gbé lọ́dọ̀ ayé àwọn tó kéré àlùkò bá wọn àwọn tó kéré níbi àwọn táwọn jẹ lẹ́sà àti ẹ̀jẹ̀ lọ́dọ̀ àwọn afáàtúkò tó wọlé ọ̀nà ìṣẹ́ta ìṣẹ́ta wọlé lé ibi wọlé pẹ̀lú ìṣẹ́ta ìròyìn ìṣẹ́ta ìjọ fún mi òǹkà pè ní àǹkà òfin jù wọ́n ní sùn bíi lọ sí àwọn ilé ìwé máa ń wọ aṣọ ẹran wọn làwọn ìgbà yìí wò àti wọn lọ lórí ìṣòwò ìdá. àwọn oṣù tí wọ́n fẹ́ra wọn ní mọ́ látara orúkọ yẹn. gbogbo ẹni tí wọ́n ti ń rìn ìyàn pẹ́ẹ́lú ní ìgbà àti nàìjíríà ìkórìíra fúlàmù ti bẹnu ọkàn rẹ̀ ọlọ́run gbogbo wọn bá ta bá ní owó tá a tó wá wò yá nílá fún olè kọ́ ìlú rẹ̀. Ẹgbẹ́ ní gbogbo ìtẹ̀lé rẹ̀ ń bọ́ bá láǹdì iná ni gbogbo ìsẹ̀mí ẹ̀ tó lóun ló tó kọ́ oṣù dáadáa láyé tó wà láàbò sí iná ni Thank you.

Òun ni pé àwọn tó pé ọjọ́ ìkìlá náà tí tí ọ̀rọ̀ padà jáde àtàwọn àtàwọn ẹbí wọn àtàwọn ọmọ gbogbo ọkọ̀ padà jáde lọ náà ni. Ọlọ́run bá rí ọdún bá rí jẹ́ Ọmọdé àgbègbè tó kí àdáadáa lọ́dọ̀ tó gbogbo Ọlọ́run ló ń bẹ̀ ni, àlọ́mì ló ń bẹ̀ ni, ẹ bá ní ìjọba yìí yóò lọ lọ́sẹ̀ yóò. Ọ̀nà ọ̀gá ìjọba ló sọ, ìgbà ìjọba ló sọ wípé ẹ bá ní ìjọba yìí yóò wọ̀ lọ́sẹ̀ yóò. Mọ́tò gbọ́dọ̀ ìgbà ìjọba ló sọ yìí bọ́ọ̀lù ńlá ńlá ìlú rẹ̀ ẹ̀ wájú pàtó ìkànnì méjì o ìjọba ìjọ ara méjì ibi àlejò náà bá bẹ̀rẹ̀ jẹ́ ìtàn àrùn jẹ ọ̀rọ̀ ìjà gbogbo ó ní ilẹ̀ bí nàìjíríà kà ó owó ilẹ̀ bí àtàkọ̀ọ́ ìwé ìgbà ìlú náà bọ̀ ń bá ọ̀rẹ́ sáré.

sábà ẹwà wọn láti fi ọ̀rọ̀ wáyà ìjọba ara ní oníṣẹ̀sìn wọ́n lẹ́yìn ìṣẹ̀sìn wọ́n ní ẹ̀sìn àbáláyé. Bí wọ́n ti lẹ́sìn wọn tí wọ́n ń so Ṣàngó tó bá nǹkan ti Ṣàngó àwọn kan ti sọ bàtálá àwọn kan ti ọya àwọn kan ti ọ̀ṣun ókè ní ìlú náà wọ́n lóye àwọn olú àdúgbò náà wọ́n ń wú wọn. àwọn adájọ́ àwọn orílẹ̀-èdè ayé àwọn ìlú ayé tó kù. Báwo ló bá ń fi wọ̀? Báwo ló àwọn tí bá fi mùsùlùmí nínú wọn? Báwo ló bá ń fi òkà ní? Àwọn ẹlẹ́bí àtẹ́sẹ̀ yìí, àwọn ọmọ ọmọ ìlú yìí. Bí àwọn àwọn ìlú wọn, bí àwọn ọmọ láti ṣètì àrẹ náà yìí. Ṣé mọ̀lẹ́bí tí wọ́n ń bọ̀ yìí, tí wọ́n ń bọ̀ ẹ̀dá kan náà ẹ̀dá náà ṣàǹgó náà tí òun náà ìlú náà wọ́n ṣe é ṣe àràbù wọ́n ti gbọ́dọ̀ yorùbá wọ́n ní ìlànà òbí ti ẹ̀sìn yorùbá ẹ̀sìn àràbù ìlú ọdún ẹ̀sìn alábáwá ni. Ayé àti gbọ́dọ̀ lọ́wọ́ báyìí ti gbájú lóyún náà. ẹgbẹ́ china ẹnu kò sí àwọn olóyìn pé àwọn abúlé ní china ìjọ táwọn àmọ́ àwọn wọ́n bá ti wáyé Tapi itu boleh menjadi sumber menjadi apa lagi? Oleh sama, oleh sama macam apa lagi? Semua berguna pun, apa berguna pun, apa itu? Kalau menjadi diri kita, awak jangan lalu ẹgbẹ́ tó tẹ̀lé tó lè ń bọ̀ ẹni ló ń bí ẹgbẹ́ tó tẹ̀lé tó yá ọjọ́ ìyá òwú ọtún tó kà ìyá bàbá ọ̀tún àti ìyá ọ̀tún tó bí àwọn jẹjẹ kí ni àwọn jẹ́ pè wọ́n. Ilé ìjẹba, ilé ìjẹba bá èyí ayé ìfọ àgbẹ̀gbẹ̀ bá àlò apá rẹ̀ àbẹ̀gbẹ̀ tó yàrá wà lórí tó bá ní sọ̀gbọ́n ní káwọn abọ́ olùjọ́nà olùmẹ̀sìn ọ̀kùnrin káwọn ọmọ wọn bú olùjọ́nà ókè yá ọkùnrin rẹ̀ bá ní àbí ìyá rẹ̀ sábẹ̀ ó sì ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn eléyìí àwọn tí tà wọn ẹgbẹ́ wọn bọ̀ àbí ìgbẹ́ ẹgbẹ́ tó àbí àtàkùn ìgbàlá wọn àbí ìsìlámù lẹ́ba China Japan ìsìlámù lẹ́ba America ẹgbẹ́ mẹ́ta lónìí ẹgbẹ́ mẹ́ta lónìí náà nìyí. bákan náà ti rọ bákan náà ti rọ àtìkà ọ̀rọ̀ bákan náà lọ́jà àdúgbò ọ̀rọ̀ lọ́jà lónìí ẹ̀sìn ayé ẹ̀rọ káyé gbà ní ẹ̀sìn tí òun ti rí àwọn ọ̀rọ̀ kan ní ọmọ ẹ̀sìn àwọn èrè kọ́nà ìdílé àwọn àwọn ìbára ìṣẹ̀lẹ̀ ìrọ́pọ̀ lọ́dọ̀ àwọn ìdílé àwọn àwọn náà tún láwọn ìgbà táwọn náà ń ṣe ìbáwọ̀ sí wọn náà lọ́wọ́ ń tàwọn Yorùbá ìṣẹ́lẹ̀ ti alẹ́ ní o. Lọ́wọ́ àwọn olóko náà àwọn òfin náà rẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ka Awúsá àwọn ẹ̀ka tó gbọ́dọ̀ yìí tó náà ní Nàìjíríà kan náà. Kọ́kà Yorùbá ẹ̀fẹ̀ ìgbà ìgbò ẹ̀sì ìgbò kò tàn ìjọ ìgbà ìgbò ìjọ fífún kò tàn kán kò kàn kò tàn kálẹ̀ sílẹ̀ Yorùbá èdè ìgbèbí lè sí àbúkẹ́tọ̀ ọ̀nà Islam kò dé èdè òkúté ní èdè tẹ́tí ní orílẹ̀ ayé ló dé èdè fáwọn ọ̀gbẹ́rẹ́ ẹ̀sì ìsì tẹ́lẹ̀ ló dé èdè tẹ́lẹ̀ ní gáàsì lápapọ̀ mẹ́rin. kọ́dà wọ́n ní mójú tó ti ju ara rẹ̀ lọ àwọn tábà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá dé China lónìí èyí ti yẹn lọ́wọ́ àwọn ẹ̀rọ yẹn wọ́n ní ìtọ́jú pé wọ́n ní halal food yóò kọ́ ní ẹ̀rí halal food ní China lọ́wọ́ ìyẹn tó wá ti fẹ́ ní halal food àtọ́wọ́ báwọn ọmọ òsì àwọn bẹ̀rẹ̀ àwọn àwọn àwọn tó ń ṣe ìdílé wọn tó wọn ó sì ó sì ké ta àwọn ọmọ tó jẹ́ mùsùlùmí ní àwọn kan bẹ náà ti jẹ́ ká jẹ jẹ́ ìrẹ̀ kan náà àmẹ́sì tí wọn ò fara mọ́ tí wọ́n jẹ ìrẹ̀ báyìí ká máa dá àwọn ọmọ lórí. wọn ni bí bá fẹ́ ra irú ẹ̀yìn tẹ́ jẹ́ mùsùlùmí wa bẹ́ẹ̀ bá fẹ́ ra iṣẹ́ yìí máa jẹ tó ti ìdí ẹ̀sìn wàhálà ìjọba ìjọba ọjà ọmọ ìyá yẹn. láti ká nílò ní ẹ̀rọ ajé nígbà ní wọ́n ní apá àtúndé. àwọn tó kẹ́kẹ́ bẹ́ẹ̀ jẹ́ àdébọ́ sí ìṣẹ́ tó wọ́n. ọba tí wọ́n yàgò tó rí àyè. lápò tó rí àyè mọ́ sọ lọ. mọ́ sọ lọ pé ọba tó wọ́n tó rí orí. ó wá bọ́ ọba tó bọ́ sí ẹgbẹ́ tó rí àyè ó wá bọ́ sí àyè tó rí àyè. nígbàdẹ̀ ọkọ̀ tó ti bí ju tí wọ́n sọ̀rọ̀ ẹ̀kọ́ bóò tó gbé ìkàlẹ̀ rẹ̀ èyí ọlọ́dẹ̀ láti orí mọ̀ ẹ̀mí nínú ìgbà Àwọn ní pé gbèsè ní ọkọ̀ wọ́n náà kọ́nà wọn ó àwọn kíkẹ́ bá fẹ́ pọ̀ sí i Ẹgbẹ́ ìgbègbè ẹgbẹ́ tó wà Gbogbo gbogbo àánú ti gba òní fún ọ. Gbogbo àánú ẹ̀sìn wo lẹ fi Nínú àwọn nínú láyé yìí, àwọn kan ti gbègbà ní o. Kẹ́kẹ́ wọ́n dá wọlé tutù. Kí ni àti ṣe tutù gbà nínú àwọn bàbá àtà? Ṣé ẹgbẹ́ ìjọba gbà fún mi gan-an? Ẹgbẹ́ ìjọba gbà ẹ̀sìnú. Tàbí owó, tó tẹ́lẹ̀ tó tẹ́lẹ̀ sọdún, ẹ̀rọ máa fọ̀gbọ̀ jáde, àti ní bẹ̀rẹ̀ ẹgbẹ́ náà. Ẹ̀wọ́n ń sọ ẹ̀wọ́n náà yọ dára, àti tẹ́lẹ̀ tí àwọn ọmọdé lápá pé àwọn ọdún ọdún wàlúwàlú àti gbogbo ọ̀ padà rí pé ìtọ́nà ọba dá lọ ń jẹ́ dára fún ìtọ́nà ọba dá lọ ń sàkọ́lé fún ìtọ́nà ọba dá lọ sí ìtọ́nà ọba rẹ̀ ẹ̀gbọ́ ẹ̀dínkẹ̀ lórí tàbí ọdúnwọ̀n ẹ̀gbọ́. àwọn ẹgbẹ́ wọn bẹ̀rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ adájọ́ ẹ̀gbọ́ òye tó dára bá fẹ̀ ń gbó tó dára bá yàrá bá fẹ̀ ń gbó òun làwọn ń pè oníkẹ́lẹ̀ yìí àmọ́ káwọn àkóso ọmọ gbogbo ẹ̀ tó máa ń ṣe kí ẹ bá tún sí láàbọ̀ abájọ́ lọ sí sẹ́ńtì lọ sí wà láyé tó máa wọ. ọlọ́run kò ju ẹyọ pọ̀ ìyẹn mùsùlùmí olókùwàdà bàbá rẹ̀ tó wà lẹ́yìn ìfọ̀tọ̀ pé bàbá wà lẹ́yìn olókùwàdà nínú orí ìlú ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ Ọjọ́ ìwọ̀n bá ní ọdún rẹ̀ tó bá lọ fún wa, mo bẹ̀rẹ̀ láàbò lórí àṣíwájú aláàrínlá. Wà ní ọ̀rọ̀ pé gbé yúpa lábọ̀, wọ́n sà mójúpò fún wọn, wọ́n sà ojú ìfún ẹ bá ti pààyàn rí ọlọ́run ló ń jẹ fún yín ẹ ti jáde rí ọlọ́run ló kú fún ọ ọtí ti ná ọlọ́run kò ní bí ọ pátápátá alìsíláàmù ló dúró lọ kọ́ ọ̀la tó bá ti gbà síláàmù lómi ní òun gbogbo ẹ̀ tó bá wù kọ́ ọ̀tẹ̀ ọlọ́run kò ní bí ọ tẹ́lá ń fẹ́ kọ́nà fàdùlá bí ẹni tí wọn ò fi sí ìsìláàmù wọn wọ́n padà bí mùsùlùmí ó kú fún ọlọ́run ó lè fi oye sí ìlú ìṣèlú ẹ̀ káàtó bísí islam éèdì ó ti tẹ́lẹ̀ sí ọdún mo sọ ilé agbẹ́ àtúntà máa rìn sí ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ọdún táàbì sí ìlú ìṣẹ̀lẹ̀ ìyá ìyẹ ìyá àjọ ni ìyá tó kírísítẹ̀lì ó mọ dáhùn yẹn ló ló fi lẹ́nu wa lọ́wọ́ wọn kọ́ ọ́ dàbọ̀ àwọn èèyàn nílànà kírísítẹ̀lì ó ti gbà sílá mọ́jọ fọ́ọ̀sì ọ̀dọ́ ẹ̀ tí a ti gbé lọ sí máa ó sì gbé lọ sí máa. ayé ó tọ̀nà fún àlẹ́ gbogbo àwọn mùsùlùmí lọ́dọ̀ àwọn àwọn onímọ̀ ti tàpọ̀ yìí gbogbo àwọn mùsùlùmí tó jọ ọlọ́dọ̀ wọ́n pọ̀ ọ̀rọ̀ tó ti la. ó tọ̀nà fún àwọn yìí. Sọ wá ìdí ayé lórí ìdí àbọ̀ ẹ̀yẹ́ òun ṣe ìdókòwò bẹ́ẹ̀ gba nǹkan lọ kò bẹ́ẹ̀ nílẹ̀ kò sí láti kò ṣe ó gbà ní. ọ̀pọ̀lọpọ̀ ọba ẹgbẹ́ ti gbàgbọ́ọ̀mù báyìí ọlọ́run náà ń jẹun lọ kú nílẹ̀ nílẹ̀ pátá ẹ̀kú Àwọn ìgbésẹ̀ ìgbésẹ̀ sọ́kọ́ pé pé gbó ní ẹ̀ṣẹ̀ tó ti tẹ̀ ọjà lọ ọlọ́wọ́ pààrọ̀ wọn ni ìyá jáde láti lọ lórí ìlú ọjà làwọn ibi gbogbo ẹ̀ tó tẹ̀lé orí ẹ̀kọ́ ìbàdàgà ẹ̀kọ́ kí àlẹ́ fún un. wàhálà ẹ̀ṣẹ̀ ti yẹ omi lójú máa. ní kọ́ àyájọ́ ìwò aláì alágbẹ́fẹ́ ìwò kí ni ìyá yàrá kó wọ́n bá wọn sọ̀rọ̀ kó wọ́n tó sọ jíjọ́ sátidé ìtọ́kùnú. Ní ọ̀gá yìí, èyí àwọn tó ń fi tòlùfí lẹ́sẹ̀rẹ̀ ẹ wà láti ìṣòro lọ́kọ̀ tó kì í. Nínú ọkọ̀ tó tẹ̀lé wọn ní pé ọjọ́ kan ti lọ́gbà ìmọ̀ ni. Nínú owó ń bí púpọ̀, àlẹ́ ti tún ìwé ìgbàgbọ́ wọn lórí wọn kò dé ẹgbẹ́ olórí tó kò tó fi sọ. ọlọ́run láìpẹ́ ní ní ṣe àìdá tó wá lórí ìṣe mọ́ ọlọ́run fẹ́ràn fún bọ́ọ̀lù ọlọ́run sì yẹ hàn. sọ́dọ̀ àwọn wọn jẹ́ wa yí bọ́lá bá yá mọ̀ ní. Bá yá mọ̀ ní. Tùmọ̀ náà. Tùmọ̀ náà ọba yá mọ̀ ní. Láti pàdé Mọ̀hámẹ́dì tó bá níyàn pa àwọn sàájà lẹ́nu wọn ló báyìí kọ́kọ́ báyà máa lè ní ìmọ̀mọ̀ ní ó pa àwọn sàájà tó mọ̀ náà. àlejò bá ti gbé àwọn ọ̀rẹ́ àlejò gbogbo tó bá ti wí sùn lọ́nà oúnjẹ lọ́dọ̀ wà ẹ̀ sáfì tó bá ti wọlé ó ti pa àwọn ìlú kọ́lé àlejò sọ bẹ́ẹ̀ ni. ìmọ̀mọ̀ yìí ó wá wá wá kó láti lu rẹ̀ ó lọ sí mọ́ká láti lọ sí ọmọ wọ́n ti jọ lójú wọ́n máa ń ṣe ẹlọ́múra káàdì ẹ̀fẹ̀ tí ìlànà tó dé sí ìlọ́ta káàdì ọ̀nà ti kàwá fún un. Ìlàkùnrin ẹ̀sìn ní àtẹ́kùnrin àìsàn wọ̀nyí ó sì wà nínú ẹ̀dá. Òun ti jẹ́ pé àwọn tí wọ́n àwọn tí wọ́n àwọn tí wọ́n ṣe kúkúrú káàdì wọn tó dé gègé ilé ti tàn án fún wọ́n ti ṣe ó ṣe ìbẹ̀rẹ̀ ìyẹn ni. Ẹnì kan wọn wúlé èmi wá ẹ̀kọ́ òun lọ mú wa. ìlú mọ́ta táwọn kan ti ilẹ̀. Bàbá ìwà ọ̀sán bá bẹ̀rẹ̀ mmadụ fún mọ́ta àwọn ọmọ ìlú òwò ni òwò ọmọ dà bí òwò ìgbà lára wọn. Ẹ Abọ̀ pàṣẹ àgbègbè ní sábà ń

ọlọ́pàá ti gba ìwé ẹ̀sìn gbọ́dọ̀ ìlú. ìsìláàmù nìkan yóò ní fún ìsìláàmù ẹ̀ ló bá gọ́ọ̀mù táǹdé wọ́n kú ní àìlàmì ọba tó dájú àrà ń pè ọba ọba tó dájú ìlú àrà ń pè ọwọ́ tó máa jésù lọ́lọ́ kí ni ìyàwó tó máa jẹ́ ok bàbá bàbá bàbá jésù lọ́wọ́. Alhamdulillah. Ọkọ̀ ní sẹ́yìn lè gbà fún ọba òun ló dájú sí ìlú wọn sún àwọn òṣèré. Àwọn náà gbà ní ọdún ìgbà ní ọ̀rẹ́ ní. Ìsìláàmù ní kẹlẹ̀ ní gbogbo ti sẹ́yìn. Ìsìláàmù ní kẹlẹ̀ tó sáà ń ṣe gbogbo tó ọ̀dà máa àní ẹ bánú láàmú wa bẹ́ẹ̀ ṣe tèlè ká ẹ mú jáde ní òun nínú ẹgbẹ́ ẹ̀fá bẹ́ẹ̀ ṣe tèlè ká ẹ ní ẹnu ẹ mú ẹ ṣe tèlè ká ìsìláàmù tó wọn bẹ nínú nínú súnmọ̀ ìlú ẹ̀fà fìlà ilẹ̀ ìlànà ọlọ́run àti fìlà ilẹ̀ ìsìláàmù tó wáyé bá wà wá ó ní tíwá tó sọ̀ láti. ṣé ìbá bímọ bó lẹ́yìn ìdìbò ọmọ òun yẹn ká lẹ́yìn tó ti kúrò lẹ́yìn ẹ̀fọ́ ọmọ olóko ẹ bá pẹ́ẹ́rẹ́ ẹ bá pẹ́ẹ́rẹ́ kókó mọ́ ìlú lè ẹ̀sìn yóò lè pẹ̀lú ọmọ ẹ̀wọ́ àwọn akọ́sílẹ̀ ẹ̀pẹ̀lú ọmọ bá dùn mọ́. Ní ọ̀sẹ̀ tí ó gbúrú ẹ̀sìn yìí, wọ́n lè lọ mú sí ìdíkalẹ̀ láàbù yẹn pé bẹ́ẹ̀ fẹ́ẹ̀ yìí. Ẹ̀wọ̀n àwọn ọmọ yìí. Ẹni bẹ́ẹ̀ fẹ́ lọ́sùn ní ọ̀rọ̀ lọ́tọ̀ ní tàwọn ọ̀sẹ̀ bẹ́ẹ̀ rẹ̀. Ṣé wàá ti mùsùlùmí ní ọkọ̀ sí ìlànà ẹ̀kọ́ ọ̀rọ̀? Àmọ́ ìbẹ̀rẹ̀ ló ń dáadáa. Ọjọ́ wọn máa bá fún ọ wọ́n wá lọ sí ọmọ rà mí wọ́n máa ń lọ nínú nínú ìdíje àwọn akéde pé wọ́n máa ń fi àwọn pàtí dalẹ̀ wọn fà yọ sọ́wọ́n dín náà bẹ̀rẹ̀ ìjọba àkọjá wọ́n wá pàdé wọ́n kọjá bẹ̀rẹ̀ lálẹ́ àgbàlí wa mú wọn lọ kó àwọn mú wọ́n ti mú ọjà lọ ọjà lọ sí máa ẹgbẹ́ oko mọ́tà ní ìgbàlẹ́ ọ̀rẹ́ alẹ́gbẹ́ ajá ìdáfúba alẹ́gbẹ́ ajá ìdáfúba àwọn ọmọ ọlọ́gbà àwọn ìlú ìsìláàmù bá wà kó tó di ìsìláàmù kọ́dà tí o bá ṣe mùsùlùmí rẹ̀ yẹn ìsìláàmù ló lọ sí ilé ìlú rẹ̀ ẹgbẹ́ bá ti yàn àmì ẹ̀gbọ́n pé bí ìmọ̀gbọ́n náà bá ọba ní gbogbo ọ̀gbẹ́ ìlú yìí yóò fún ọba ní rẹ̀ pẹ́ẹ́tì ní ọba ní. tòmọ́rọ̀ ni tó bá ti gbé orúkọ tó lọ ń dé orí e, àmìnà ẹ̀jẹ̀ ọba ni ẹ̀jẹ̀ ọmọ rẹ̀ fani ẹ̀jẹ̀ kúnlẹ̀ ẹ̀jẹ̀ kúnlẹ̀ ẹ̀jẹ̀ bíyà ẹ̀túnkùnlá rẹ̀ ẹ̀túnkùnlá rẹ̀ ọba ni ẹ̀ wọ́n yẹ kí ẹ sọ ọba yìí ẹ̀rọ ìgbà ọba ìtọ́ ànábì fún ara rẹ̀ òun ni wọ́n ń dé ilé fún ìlọ́mọ̀ ìgbà àlejò ti gbà kan o di o ó di àpò o tó o ó fún ó báwọn o ó fún lóúnjẹ o báwọn ẹ̀ ó lóúnjẹ. ọlọ́pàá wa ti ìmọ̀nà gbòòrò lókè àtàwọn ẹ̀wù islam wa wọ́n tọ́ sí ní fáyà láti dúró ní ìtàn máa ń mú oníṣẹ́jọ́ lọ́dọ̀ ẹ̀ wọ́n lọ́dọ̀ ẹ̀ sẹ́nà kọ́ bóòlù yóò ti dé. bàbá ìbáṣọ àfẹ́ pa àní ẹ̀rọ kàmù ìsìláàmù ẹ̀ kàmù ẹ̀wà ẹ̀rọ kàtà ẹ̀ kàmù tá àdúrà kọ́ para wa ẹ̀mẹ́ka ìtẹ̀tọ́ para kọ̀ lórí wa ẹ̀mẹ́ka alẹ́ yà fún àwọn ọdún mẹ́ta máa lọ gbogbo orúkọ fún alẹ́ yà fún ìdílé òkú náà ẹ̀mí ẹ̀mí wọn lọ ẹ̀mí wọn lọ máa lọ. nígbà tó gbé wájú ìgbà padà ìgbọ́ jìnnà ìgbé ẹbí àjẹ ọkọrin ìgbà padà wà lọ́nà mi aṣáájú ọ̀la ìlà ìlà wà aṣáájú ọ̀la. Ní ìgbà tó lánàá, àlejò wa ti kí ó dé pọ̀ ó ń bọ́ sí tọ́wọ́ ní ìgbìmọ̀ ìgbà ìgbà àwọn èèyàn tẹ̀sí ní ìgbìmọ̀ ìgbà ìjọba àwọn ìpàdé jẹ jẹ bàbá yàrá lérí mi ṣé o fẹ́ mọ kọ̀ǹtró báwo yẹn ṣe ń ṣe àwọn àgbàlagbà tó máa ṣe làwọn làwọn lábáwá àwọn ọmọ ìjọba fúnra bí lẹ́yìn lọ́gbà àkókò ṣe fún ọgbà mi bẹ nítorí jẹ́ ìyá káwọn ẹ̀rọ kọ̀ǹtró wa ni wà láì gbogbo àdájọ fún gbogbo àṣọ rẹ̀ dàbí ya máa jẹ́ olórí gbogbo gbogbo lọ́ka ẹ̀kẹ́ yìí gbogbo wa gba owó fún àmọ̀ ṣe àmọ̀ bọ̀ fún àtúnwọ̀n bọ́ bá àlejò ìgbìyànjú yìí bí eléyìí bí àtàlẹ́ ìgbélé yìí. Tọ́pá ọ̀ṣọ́ àlẹ́ ẹni yìí ò rí rí pé ó ní sọ́wọ́ ọ̀ṣọ́ tó gbà láàmú bẹ́ẹ̀ ṣe bó ṣe kọ́kọ́ ṣe àgbà táwọn kò ní ra ẹ̀sìn ẹ̀sìn lọ́tọ̀. Àmọ́ tí máa gbà láàmú bẹ́ẹ̀ ó lè máa ó lè máa gbọ́ fún ọkàn yín ẹ̀pọ̀ ya wọ́n gbà kàdá àbíkáwọn èèyàn máa gbọ́ lọ́rùn wọ́n pa ọba wa wọ́n fẹ́ bẹ̀rẹ̀ láwùn wọ́n tì í lẹ̀ wọ́n lọ́mọ bí wọ́n tì í lẹ̀ wọ́n adé ní ẹ̀sìnlẹ̀ tó lè. òun ni ọ̀rọ̀ lábẹ́ sọ pé àdìsíyá lè fi òun lọ sábẹ̀lá lọ́dún sọ fún mi àbọ̀tí ìjọba ìjọba ìjọba ìjọba gbogbo àdìsọ láti jọ ìlú gbogbo àwọn àdìsọ láti ní ọwọ́ wọn tẹ́lẹ̀ ìlànà sọ báyìí gbogbo àjẹrẹ parẹ́ mọ́ ọ nínú ẹgbẹ́ ní tí ẹ bá wọn ronú dáadáa nínú ọkàn yín tí ẹ bá ń ṣe sí ìwà ìsìlámù wà lẹ́ẹ̀mọ́ ronú dáadáa ẹ lọ kọ̀ǹtí ìwà gbogbo tá a máa ṣe ọmọ kọ̀ǹtí àpẹẹrẹ ti yín. ẹ̀rọ àwọn ọ̀sẹ̀ bá ti ní ẹ̀sìn pé àwọn pé ẹ̀yin ẹ̀yin ẹ̀mọ́ ṣe ìjọba ìlú ẹ̀sìn tẹ̀sí mọ́mọ́ gbìyànjú àti wá tuntun nínú nínú nínú ẹ̀sìn lápẹ̀jú ìkírísímásì ìkẹ́rẹ́ tó gbọ́ update. Mọ̀tọ́lọ́wọ́ kí ní fún ìlú ni. Pé èdè ló rẹ̀ pé agbẹ́gbẹ̀ wọn ti kó ìlú mẹ́tẹ́gbẹ̀ àwọn ìlú ṣe é. Wọ́n bá ń dúró kó máa wọ àwọn káàkó. Wọ́n ti lórí. Wá náà, alhamdulillah, inú ọdún ẹ̀sìn náà ní ìlú mi. Bẹ́ẹ̀ni, wọ́n tẹ́ ká tẹ́ ẹ̀rí àgbọ̀bọ̀ ọ̀rọ̀ ló kọ́. Ẹ̀sìn yẹ̀sẹ̀ náà wà ní. Wá kéé mọ́tẹ́lẹ́ máa ń lé ìlú jọ̀ọ́ ìdájọ́ ìdájọ́ àti lónìí mo ló wà nínú ẹsẹ̀ ẹ̀fà ọ̀nà wa láti bíbí ṣe tí bá a náà ti ṣe iná ní omi jẹ́ pé sábẹ́nà yẹn ọ̀ sábẹ́ lọ sí Jerusalem ẹ̀ sí àyè wa ó ti lẹ́gbẹ́ ẹ̀rẹ́ ẹ̀kọ́ tó ẹ̀ ẹ̀ tó ìbọn náà ẹ̀ ara tó bá mú lọ.

tó bá dé wọ́n ti fi ìgbà nílé ẹ̀kún ní ẹ̀fẹ̀ ẹ̀rọ yíyá ẹ̀rọ àgbèrè ayé ti sáájú ọmọ lẹ́yìn. Bí ìwọ ni wa, ká máa ṣe wá wá òkú wá òkú zero. Ọmọ tó ti bèrè sọ̀rọ̀ ẹ̀kọ́ ronú àlá ẹ̀. Gbogbo àtikọ́ ṣe yẹ ọlọ́ọ̀ni àlẹ́ Nínú súnmọ̀ fún wọn pé tẹ́lú kan dáadáa tẹ́lú wá pé olùkọ́ ti ṣe olóògbé dáadáa ní bí i dáadáa lọ́dọ̀ sí ìyá rẹ̀. Bí i dáadáa lọ́dọ̀ sí ẹbí rẹ̀. Bí ẹni kan ló ti ń pa ọkọ̀ olówó. Àwọn dáadáa yẹn gbogbo wa kí ọ̀hún ọmọ kọlọ fà lọ́wọ́ ọmọ ológun àyà alùpùpù ọmọ ìjà òkú yìí rẹ̀ kò sí ẹ̀sìn tó dàbí ìlà ọba ìwà àwẹ̀ kí ẹ̀kọ́ ìdíje tó lọ́wọ́ ọmọ ológun àyà. tí ẹ bá rí ẹ̀sìn dédé kan láàrin àwọn apá kan tó jẹ́ mùsùlùmí ẹ má gba bílíọ̀nù ẹ̀sìn Islam ẹgbẹ́ tó wà nínú ẹ̀sìn wa ni nǹkan aláàbí àtàwọn Islam tó dé wọn fẹ́ bíyàn wọ́n ti fi náírà aláàbá wọn bíyàn ó yẹ káwọn fẹ́ẹ́ pèsè kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn táwọn sọ yìí wọ́n mú mùsùn ní ẹ̀yìn wọ́n ti pa bèbè rí náà ọ̀pọ̀ àwọn ètò ìjẹ̀dẹ̀ tàbí ààrẹ wọn tàbí dé mú kẹ́kẹ́ ká fún adúlé wà ní ìjẹ̀dẹ̀ àwọn bá ń ní ìjìnlẹ̀ fún mi wọ́n bá àwọn òfin ọ̀tọ̀ lábúrò ọ̀pẹ lọ́dún wọn bọ́ọ̀tù lọ́dún wọn bọ́ọ̀tù wọ́n dá àwọn ẹgbẹ́ ọ̀nà wọ́n dá àwọn ẹgbẹ́ ọ̀nà ó ti fẹ́ tẹ̀síwájú kí láti ẹ̀kọ́ nígbà tó mùsùlùmí náà ni. Níjẹ́ láti sábà pàkan mùsùlùmí ń ṣe tí wọ́n ń pè ní lọ́pọ̀ ẹ̀sìn ẹwà gbogbo kíra ẹ̀sìn wa tó sọ bẹ́ẹ̀. Lápòbí mo fún àbí ẹ̀sìn bàbá pé lórí àná. Oúnjẹ táwọn ń pín nínú ọ nínú àwọ̀ ọ̀nì nígbà tó ń gbé táwọn ń gbé yẹ. máa bọ́ yẹ. Àti bẹ́ẹ̀ wá sí wíwú. Sára lọ́mọ apáyé. Sábẹ́lẹ́ ti bẹ̀rẹ̀ á sì èyí sábẹ́ mú ní àti àti àti fàmì sí. Ìsìláàmù ló sọ̀rọ̀ yé àti sàlàyé ní ọ̀kẹ̀kẹ̀ ní máa ń kóga mú wa. Pákó bẹ̀rẹ̀ àwẹ̀. Ọ̀rọ̀ nípa láti gbé lọ́pọ̀. Kò sí ìyàtọ̀ láàárín ìdí dáadáa sọ́lá dùgbò àti dáadáa mòdúnà sílẹ̀ yìí.

bẹ́ẹ̀ tó máa wọ ilé tó ń fún ọlọ́run lọ mr gbígbé tó lè gbọ́ pé àkàbára tó kún mọ́ wọn náà dúró lórí pé ó ń nígbà tí wọ́n pè nǹkan tí mo ṣe lọ́rọ̀ rẹ tí wọ́n lọ fún abdullahi ní láàbù lọ́nà èyí ò ní kọ́ wọn gbọ́ kalẹ̀ rẹ. ó máa ń tọ́jú sí ilé tí wọ́n pa òun lọ́sẹ̀ lọ́sẹ̀ máa wọ́n àbúkọ́ àbúkọ́ nìkan. wọ́n bá fún ọ جلدة القلوب أن تحب من أحسن إليها أتمنى الإسلام قالوا إذا ما إذا تؤمنون الذي الإسلام فيها غلط ẹwà ìwé ìwà mi fíra rẹ ni àlejò la sọ tọ́lé fẹ́ yìí èèyàn pa èèyàn pa àbúrò àbí àlejò tó ń gbé ní létí olùkóso wọ́n wá sàbùn tó wá sí dáadáa bí i ọba ní ìdí dájú bá ọba ní ìdíbà. wọ́n rẹ̀ wọ́n máa mú ba àwọn ọmọ ìyàtọ̀ láti ọba àwọn ọmọ ìdí. wọ́n ṣe ti èrè tó ń gbé ba náà. ọba ká ẹ̀ ń lóṣù ní mẹ́tẹ́tẹ́ lọ́wọ́ bá wọn ẹ̀ṣin náà bá ní ilé. abẹ́rẹ́ ọkọ̀ tàbí akúlé ìlú ọlọ́wọ́ ọ̀làlá ìlà ìlà Vale, ¿no?